الحياة وكل يمر وكل يمر ولكن إسلامنا لا يموت تهون الحياة وكل يمر وكل يمر ولكن إسلامنا لا يموت ولكن إسلامنا لا يموت فإسلامنا لا الظلا والعيون على رغم ما ينكر الماكرون الماكرون الدين فالموت أولى بنا ولسنا نفرق في ديننا في ديننا تهون الحياة وكل يهون الشر نحن السلام نحن السلام وهيهات الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يلي فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين وبه نستعين اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم آمين ìdínà sùrọ̀tà mùsítàkìm. adáwọ̀ kọ́kọ́rọ́ mu. akọrọ ìṣe àtijọ́ fún anábì. àbí ohun àtàwọn alátamọ́ sábà lápapọ̀. abẹ́rẹ́ balẹ̀kọ́lá ọlọ́nkà náà máa inú wọn. wọ́n lánàá ọlọ́run wọn á tóbi rẹ̀ ọba tí máa ní í ṣe lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ọba yìí náà ni à ń dá ọpẹ́ fún ọ kọlọmba ní sédélẹ. àmín. ọ̀dà méjì lánàá inú ọ̀dájì àtúntí kó kàn bẹ̀ lẹ́nu ìbílẹ̀ bá sùn. Insha Allah. kọlọmba ní sẹ́ńrọ̀rùn àyà tí wọ́n máa kà fún wa. lónìí ó náà ní àyà ọgọ́rùn kan àti ogún ó márùn wọ́n máa kà fún wa lọ báyìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يرد الله أن يعديه يسرح صدرا للإسلام فمن يرد الله أن يعديه يسرح صدره للإسلام ومن يرد أن يدله يجعل صدره ضيقا حرجا يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجز على الذين لا يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فما يرد الله أن يهديه يشرح صدره للإسلام وما يريد أن يذله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء الذي كذلك يجعل الله رجزا للذين لا يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون طيب. ada ko fọlọ. alihamudulilayi. ọ̀gá pé olóòtú parí gbogbo ètò nígbà tí ayé ò sì máa jáyé tí nǹkan kan ò tí ì dára rẹ̀ mọ̀ ọmọ nìyẹn mọ rẹ̀ léèyàn ẹranko mọ rẹ̀ lẹ́ranko bẹ̀ńlẹ̀ pẹ́nìkan mọ gbèlè pé àfààní èèyàn jẹ oníṣẹ́ ọwọ́ ni ó jẹ oníṣòwò ni ó jẹ ìwé lẹ́nìkan máa kọ ẹnìkan kan ò dára ẹ̀ mà lẹ́sìn ilẹ̀ mọ̀. àmọ́ oníkàlùkù bá rẹ̀ ní inú ayé. abẹ̀rẹ̀ ntọ́lọ́ ní kálukú mọ̀ ẹ́ ṣe abẹ̀rẹ̀ sí lẹ́tọ̀. wa ní kama máa dúpẹ́ tí èèyàn kan ń bè lọ́wọ́ pé kí lọ́ọ́ ọpẹ́ tẹ̀sẹ̀ ti ń sá. bẹ́ẹ̀ jókòó ẹ bẹ́ẹ̀ nàró ẹ dúpẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ ẹ àti ní nígbà pé kò sí ìfẹ̀sà lọ́dọ̀ ọmọ anábì ádámù ọdọ ọlọ́run gbogbo ẹ̀ ní ti àyà tó ní ọmọ ju òfin wa. bàbá pòfẹ́sọ̀ wàbàṣà wàhab wàbà àzọ̀háìní tí wọ́n kọ tẹ̀sí tí à ń kà yìí. àkọlé tí fún àyà yìí ni سنة الله في المستعد المستعدين للإيمان وغير المستعدين وجزاء فريقين بعد بيان الحق وما يحج إليه آه الله سنة الله في المستعدين للإيمان وغير المستعدين وجزاء الفريقين بعد بيان الحق ومنهجه. àkọlé tí wọn fọ àyà yìí nìyẹn nígbà tí wọn dorí kodò tí wọn ronú sí ti won fo aya yii niyen nigba دوري كودو dori kodo ìtumọ̀ ayà yìí wí. àwọn èèyàn tí wọ́n pìrìpìà tí wọ́n gbáradì tí wọ́n fẹ́ tọ́ ìmánì báwo làwọn ò ṣe ni àtàwọn èèyàn tí wọn ò tiẹ̀ fẹ́ ní ìmánì rárá. àmọ́ bàbá wa fi bẹ̀rẹ̀ pé sùnmọ́tò láàyè ni o súnà ọlọ́run ní lára àwọn èèyàn tí àwọn tá à ń pèpè àbáṣe ní mọ́nì yìí tá à ń gbìyànjú ẹ̀ tá à ń wá gbọ́sọ̀rọ̀ ọlọ́run tá à ń sọ yìí tá à ń ṣe báyìí súnátà láàyè ní lórí wa. àwọn èèyàn tí ò ní ìnáyà sí rárá tí ò sì tọ́ka wọn pẹ̀lú pé à ń gbọ́rọ̀ ọlọ́run àwa ìmọ̀nì kákàkiri bàbá ní súnátà láàyè ní lára wọn àti gbé bọ́lọ́ wẹ́gàzáwò parí kẹ́yìn ìbáda bayani haki wà máa yàrá yìí. ẹ̀sán igun kìíní kejì lẹ́yìn àlàyé òdodo àti ìmọ̀nà òdodo kálukú lẹ́sàn. Sìnkú yìí nìyẹn dúpẹ́ dúpẹ́ nù. Bákan bá sọ̀rọ̀ ní ìsìn kò tí ọ̀sẹ̀ kankan fún yàrá pé ẹ̀yìn ló sọ̀nù ọ̀kọ̀ sọ òun ni kókò gbẹ̀sán rárá yóò gbẹ̀sán tí kò sọ̀nù náà yóò jìyà rẹ̀ náà. Àfi ayé máa dúpẹ́ dúpẹ́. ọba nìgbẹ́rẹ́ ní fàmà yorùdì láàbà ní àbíyá yìí. ayélujáfíàwó yẹ ṣọ́ra fọ́dẹ̀rọ̀ hó lè islam. ẹni ọlọ́run bá gbèrò láti fọ̀nàmà yóò lè gbáyà rẹ̀ gbáyè fún islam. ẹgbọ́n kì í ṣe pé ẹni tó bá fẹ́ sísun rẹ̀ ẹni tó lọ ń bá rò rò. فما يريد الله أن يهديه يشرع صدره للإسلام ẹni lọ́ọ́ m'a fẹ́ fọ́nà mà ìgbáyà rẹ̀ ní ọgbà láàyè yẹn pé nǹkan kan ni ó bí nǹkan kan ìrádà ọlọ́run á kọ́kọ́ ṣẹlẹ̀ lórí ẹrú náà kẹ́lẹ́ tó fẹsẹ̀ lébi tí ọba fẹsẹ̀ lé láyé ìrádà ọlọ́run pé ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ fún ẹrú njọ yẹ kọ bọ sí wa lẹ́mìí bí ìbéèrè ní pé ilẹ̀ ló wà á sí fẹ́ràn wà á fi fi sínú rádà rẹ̀ ìdáhùn ni pé ẹni tẹ́ ẹ ní kí ni yóò ṣe tọ́lọ́hún ó fi fi sínú rádà rẹ̀ sẹ́ni ń ti ń bẹ́ ń jẹ́ lọ́hún gbèrò ni lèlè yóò ṣiṣẹ́ ẹni tí ò sí kọ́mọ́bí òun wà kì í yára ẹ̀ mà. kí ni ọ wàá kí ni yóò wàá fi tí ó fi jẹ pé ni ọlọ́run fi wá fi sí òrùngbà níjẹ́ ọlọ́run ro òrùngbà rẹ̀ rò wá àmọ́ bẹ rárá. a sí o ádámù ni o. èyí ò ní àmọ́dà kejì rẹ̀ o. wọ́n máa ń yorí bẹ̀ àìyóbí láwùrán yẹjà àìsọ̀dẹ̀rọ̀ hó bọ̀yé kan àròjà ká ànàmá yà sọ àdùfẹ́ sàmà. ìdàkejì náà ní kẹ́ni tó máa fẹ́ sọnù wàá máa di àìyóbí láwù ẹni tó máa fẹ́ sọnù. يجعل صدره ضيقا حرجا àpẹẹrẹ tá a fi rí i pé ọlọ́run ò ro dáadáa eléyìí ni pé ọlọ́run ó ṣe ìgbáyà rẹ̀ ní dọ́yìkan yóò fọ́ kò ní sí ààyè tí dáadáa lè dòkó kà ń kò ní síbi tí dáadáa lè wọ̀ sí ń bẹ̀. ṣàròjà. ni bí gánbádọ̀ yìí kà tí ò harajà wọn a máa fi nǹkan bọ́ yẹn máa ń lóògì àpò tó bá kún tí ò gbàǹkankan mọ́ àwọn dìrùdìrù wọn a máa tó kí nǹkan bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ. gbogbo ẹrù àpò ló kó ẹgbẹ́ lè má ti kún wọn a fi ha ẹgbẹ́ lọ àmọ́ marajan kò síbi kankan mọ́ ń bẹ̀ tẹ́lẹ̀ kí n kankan bọ̀. tí a dàgbẹ́ ni pé yasọ́ art fi sama ibi tí ó lè dé fún adàgbẹ́ ni pé ẹni kọ́ ma wá gun súnmọ́ lọ láì lákàtọ̀. kánàmá yasọ́ art fi sama yóò lè lára ẹ̀ pé a. Ah kó wọn á sàlùwàlà kó wọn á kírun wọn máa rò kú à wọn láǹdọ̀ sí ìdìbò gẹ́gẹ́ kúrọ́ ń lò lọ. ẹ̀yẹ́ òòyà tí agbábọ́ọ̀lù ń kàn ní bíìdì. tọ́ máa dàgbà. ní ìmọ̀ sáré lọ ìmọ̀ sáré bọ̀ ìmọ̀ sáré lọ ìmọ̀ sáré bọ̀. ṣíṣe búburú kún gbà míì bisimilahi. tí ìbá sẹ́ńtọ́lọ̀ bá wá sàánú nù wọn kò ní ọ̀rọ̀ fún láti rògbò láti kírun ikú ikú ìkírun yà jẹ́ wàhálà tó le jù lójú ẹ̀. ṣé wàhálà sì ni ẹlẹ́gbẹ̀ẹ́ ti fara ẹ ṣe kò ní kò ní lè ṣe. dípò ká ló ní orúkú kó wọ́n ìkẹlẹ̀ fọlọ́run kọ́lọ́run yọ́nú sí i kẹ̀kẹ́ wàhálà ni ó máa wà sí yàrá ẹ̀. Allahu Akbar. ṣé wàá wàá wàá wàá wàá wàá. nítorí pé wọ́n sọ fún lọ́sibítù pé ara rẹ̀ fẹ́ káṣe ìfúnpá ti ń ga yìí ẹ̀ńsáàtì ni ò tó. ṣíṣe ń ga lọ yìí àtàtà kì í yọ tẹ̀lé. ìsáàtì ilé àwọn ẹ̀jẹ̀ ráyè kọjá mọ́ ń bẹ̀. ẹ lọ máa ṣe wàhálà ó ti àdàgbà ju kọ́ máa sáré títì lọ wọ́n àgbé wọ́n àní lọ sanwó ńlá kan fún machine kan kẹ̀kẹ́ ńlá kan orí àgbé yìí yàrá àbí inú sùúrù rẹ̀ yóò wà láàárọ̀ yóò wà lọ́sàn yóò wà lálẹ́. ya fìtínà fìtínà keke wahala ni wọn pè. ọmọ ìrìn bẹ́ẹ̀ yòbí lẹ́hùn ẹ̀jẹ̀ alùsọ̀dẹ́rọ̀ bọ́yì kan àròjá kàánàmà yasọ àdùfí sàmà. bí ẹgbẹ́ máa gbé sọ́mọ̀lẹ́ ní oṣù lójú ẹ̀ ìdáwọn kìtà tó wò pé ìwé ń sí i. tó yẹ pé bá a ṣe kí yẹn láti fi wáyọ̀ lọ́dọ̀ ọlọ́run bá a ṣe kí yẹn láti ṣe àìmọye àǹfààní kára wa ẹ̀rọ kìíní fi akóde ìta nílò tí kálukú ń lò ẹyẹ yìí fẹ́ pé kálukú tó ń fi bọ́lọ̀ ṣe kẹ́ tó ó tún fi ń lò kìíní tá à ń gbé sétí. àǹsẹ̀ tí ìdẹ̀kùn ọlọ́run lára ìdákọ̀ kẹ́kọ̀ọ́ hàn lára ti ń gbé kiri. ìgbà kan kò dé tí wọ́n ti ṣe níṣe àdáfò kí táwọn èèyàn máa sáré ìgbé ọ̀dà àfúnijọ́ ọlọ́mbẹ̀ tí a kọ́ ṣe gbogbo ẹ̀yìn irú kan lọ wọ́n sì kan ó kéré ọ̀rọ̀ ní sọ ìkan gbàǹgbà ó níwo ọ̀rọ̀ ní sọ. ní a bá àléébù kan gbogbo ìwádìí tó bí nbẹ wọn bá lébù kan pé ọwọ́ ń ronú pé ó ti tóbi jù àti ká ló kọ́fẹ̀ kẹ́ mọ́ àrùn kí tó bá yá èbó ni à ẹbí á lẹ ẹsẹ ní ti tẹ́ pé fúnra ẹ̀ ní ọmọ ẹgbẹ́ iṣẹ́ gbẹ̀rin àpamọ́wọ́ ẹ̀ka ti bu ó lé ẹjọ́gbó rẹ̀ ọ̀gá jù ẹ̀wọ̀n ní náírà tó ga tìlùmọ̀ ìkàlùkù ń gbé kílẹ̀ rẹ̀ yìí bó ṣe á ṣe tó yẹ àwọn tí wọ́n ní màá ń pa àtọ́jú ara ní gbogbo ẹni tí ń gbé sójú kọ́mọ lójú àdáwò lẹ́yìn ẹ̀ àdáwò ọdí ọpọlọ yóò ṣẹlẹ̀ fún ti nǹkan yìí pẹ̀lú gáàsì kẹ́kẹ́ ń bẹ nínú ẹ̀ta gbé títí yẹn aláwọ̀ yìí lá ẹ máa forí kan lẹ́lẹ̀ nìkan lẹ́bọ́ ní àìsàn yìí. wọ́n fẹ́ inú ọ̀rọ̀ bí sọ́dúnrì wá sọ́lá. وإنها لكبيرة إلا على الخاشعين ọba wa tó ti ma wa kó tó wa ọmọ fi lè gbáyé ọyà ṣe si ẹ̀sìn rẹ̀ ní ẹ̀sìn kẹta pé gbogbo ohun tí ọmọ adé ayé tiwa ń àwọn tí wọn ti wá di ìwé ìdè mùsùlùmí. Ah, ah, àwọn kan wo kíni tí ń jáde ń bẹ nǹkan kan ń jáde nù sẹ́ẹ̀tì ń jẹ mọ́. Ah. ẹ máa sún mọ́tò ọ̀rọ̀ ìpè atẹ́gùn kan jáde ń bẹ. atẹ́gùn tí ti ṣe pé àwọn ará ló lù ẹ̀ síbẹ̀. ọ̀nà wo la mọ̀ tátẹ́gùn pàdé nù ẹ̀. atẹ́gùn tí ń bóde ń bẹ yìí bí ṣe ń kọ́ lu ara yìí yóò ní tùmọ̀ fara tó wáyá wọn lè ní bá kan ilẹ̀ ẹlẹ̀ tá a ti dá wa ó nìkan láìsẹ́ ò ní gba ọpọlọ ẹ̀ kọjá tó bá yá ẹ wá wọ̀ sí ipò wa. èyí táwọn wá sọ nìyẹn ẹlẹ́nu wa mọ iye ntí a ti fi irun kíkí gbé dànù fúnra wa nínú ẹ̀sán. ẹ kí o sì gàgàjà máa lára ẹ ń bá lálẹ́ kíá mọ̀ ẹni bá lọ àlìkíámà tí bá máa kírun déédéé wọn wá sí látàárọ̀ tó ti kú tí ìdálẹ́ kò ní gan ẹ máa sẹ ẹ máa sẹ kò ní ṣẹlẹ̀ sóhun. wọn bá máa ráyè má sin títí díjọ́ kejì. wẹ̀jẹ̀ ní ọ̀rọ̀. wẹ̀jẹ̀ ní ọ̀rọ̀ rọ̀. nígbà tá n bẹ láyé ló fi iye iṣẹ́ fún wa ìrun kíkí ẹ̀rí tó bá lè fi ọlá wa tó bẹ́ẹ̀ gẹ̀ẹ́ tó wá dé irun lé lẹ́yìn ṣàdàtẹ́yìn ọ̀gá gbogbo ẹ̀sìn fún yàn orí ara wa náà nì kálíbà dèrè náà nì gbogbo àwọn èèyàn kan tí wọ́n ṣe kírunkírun alẹ́ wọn yìí dáa máa ṣe sọ yìí yóò máa jẹ́ pẹ̀lọpọ̀ nú alẹ́ wọn yìí dáa nípa ìsàn nípa ìkúrì yìí gbogbo ẹni tí bá ń kírun déédéé tí èyí pa jẹ̀mọ́ jẹ ìmọ̀ gbọ́gbọ̀ púpọ̀ ìmọ̀ rírì kúrì lọ́jọ́ alẹ́ kì í tẹ̀lẹ̀ sírú wọn máa dá sọ máa rájà nù lọ tó bí wọ́n ti ń dá sọ yẹn nìkan ìṣirò ń kíkí ń ṣe ọlọ́run lọ́mọ ìrọ̀lọ́mọ yí ẹ̀ fún wa ọlọ́wọ́ á ní. kazalika yaj'alu Allahu rijsa ala alladhina la yu'minun. ọlọ́ni bẹ́ẹ̀ ni yaj'alu Allahu rijsa bọ́lọ̀ ń fi ṣe ríjísà nìyẹn. ẹ̀gbìn ní jẹ́bẹ̀ kí wá tẹ̀gbìn ìtọ̀ nìkan kì í tẹ̀gbìn ìgbẹ́ nìkan ẹ̀gbìn ìyà ní jẹ́bẹ̀ ẹ̀gbìn ìtìyà. ẹ̀gbẹ́ Yorùbá wọn níyà ẹlẹ́gbìn ọ̀tọ̀ nìyà sẹ́pọ́nà ọ̀tọ̀ nìyà ẹlẹ́gbin bí ẹni ojú yàn ló bá ń kọ́rẹ́ bóyàn ìyá ní fi ń jẹ́ àmọ́ ńgbà tí wọ́n bá kọ́rẹ́ lẹ́ni tí ò tó yàn ló máa jẹ́ ń yà. máa ṣe dọ́rí gbùgbọ́. oúnjẹ yà ó tún lẹ́gbin nú. ìzí ìtún lẹ́ńbẹ̀. tẹ́ bá ná yàn yàrá ìyá wọn fi jẹ́ àmọ́ tẹ́ bá mú lójú gbogbo yàn jẹ́ ibi ìnàgbéra jẹ́ ń yà. rọ́ṣì lè máa. tẹ́ kọ́kọ́ fún mi fọ́ náà kẹ́kẹ́ ọjọ́ ẹgbẹ́ mọ́yà ọjọ́ ìyàlẹ́gbẹ́ nìyẹn ọlọ́run mọ́ ti kẹ̀kẹ́ jẹ́ wá ń bẹ̀. àmín àmín àmín. ọlọ́run bó ṣe ṣe yàmá ẹ̀gbin nìyẹn bó ṣe ṣe ẹ̀gbin mọ́yà nù fáwọn àlàáfíà ní aláàbí ní ọ̀gbìn gbogbo ẹni tí ó gbà ọlọ́run bó ṣe ṣe nìyẹn ọlọ́run ti ayé ìjọba ọlọ́run. àmín. gbogbo aláìgbà wọn máa jẹyà ẹlẹ́gbin ni ìyá ìdílé béèrè wọ́n máa jẹ yìí. owó yìí máa ṣòfò mọ́ wọn lọ́wọ́ ọ̀dà náà nígbà èèyàn rí owó gidi sínú ẹ̀ ń dùn tó sì gbé wálé àdúgbò bá wọlé náà gbogbo lọ. tí ó lè dáná tí wọ́n tẹ̀lẹ̀kùn ẹ̀ sí kó sílẹ̀kùn. sílẹ̀kùn ṣé ẹ kọ́ fún ní ìfọ́tí. ní a yí ń ta ní a jà ní ìbọn ìbí ìbọn léjìká. fún máa di ojú owó wà. owó ṣe kí ni owó lọ. ṣé ẹ pé tó ti yà ló fi lọ kálọ̀ yẹ kálọ̀ jẹ́ pé ọlọ́run ọba dẹ̀yà sí tọ́náwó yẹ sọ́nà àtọ́lọ́run tọ́nà sọ́nà gbèsè ayé ara rẹ̀ tẹ̀gbé owó sàǹfààní fún un amadikò kó owó sàǹfààní tẹ̀gbé ìyàlówó kó wálé ìyàlówó wa mú wa nígbà tí ègbó wálé wọn ò lọ kámọ́lé. owó bá yà wá. àwọn yìí ó máa bẹ̀rẹ̀ ni pé owó báyìí wọ́n sọ yìí ó sọ̀rọ̀ nóòtù tí owó tó ń ṣe. pé wàá gbé àwọn máa ń dáhùn àgbà èyí wọn àwọn òsì náà lé. wọn máa pa èrò ìdànù nígbà tó bá nífẹ̀ẹ́ orí ẹ̀mí ẹ̀ lọ́wọ́ ibi tí òkú èlé wà nígbò àwọn òdi bóun ṣe ń gbé bọ̀ ọ̀gbẹ́ délé ògbé ah. kí ni délé. Ah. Ah. àjọ délé ni àjọ délé ni ọ̀ọ́yá di kankan ọ̀ọ́yá di sáà ìwọ wa mọ́tò àwọn ọ̀kadà aago báyìí lọ wọlé ṣùgbọ́n bí ẹlòmíì fẹ́ràn owó dé oníjọ́wọ́ o yóò sì lù pa nínú fẹ́ yẹn dàn kọlọmọdé àárín ànífẹsẹ̀ sí. ìkànsẹ̀lẹ̀ ńlọ́lọ́ yìí tí a ń fa nírò rẹ̀ kọlọmọdé kọlá wa ń bẹ̀. ọ̀rọ̀ kadà tó tún brand new one. làwọn ẹgbẹ́ bá sọ fún pé tọ̀ ọ̀kadà tó tún kì í pẹ́ńtà o débi ìṣèlú o mọ́ pẹ́ńtà làgbà o. ọwọ́ ajé àwọn ọ̀nà bìkan tí mi ń dákọ̀ tí tí dídẹ̀ni máa ṣe dìdẹ̀ni wọn pé kìnnì kan bẹ̀ tí ń jóògùn. ọ̀rọ̀ àwòrán pé ọ̀kadà eléyìí tí òun ti so nǹkan mọ́ lára jama lọ́bàdà agbẹ́mọ́ kàláńdà làwọn alágbá tẹ̀lé ọwọ́ páàkì wọ́n ra nǹkan kankan nàbà sọ̀kalẹ̀ pé báwọn mú kí àwọn. kí àwọn bíi. ẹ kí ọ̀kadà àwọn báwọn mú ẹni tí ó wá jẹ́ ẹni tí ń ta ọjà obìnrin ní ń tajà ọkọ tiẹ̀ wá dúkàn jọ kalẹ̀ mọ́ ọkọ ló forí fa ìgbà ah. ni ẹ ṣe gba kí ọ̀kadà ọ̀kadà kí ló kí ló kàn ṣe ni wọ́n ní à àwọn ní nǹkan ṣàdúrà ah. ó sì yà kí ẹnu ẹ̀ lọ́dọ̀ yìí ti gbọ́n sí lójú nù kò tóbi ń bẹ̀ tó gbálùkì àná náà bá kí n tiẹ́ mọ́tò kọ́dà wọn lọ jàre lẹ́ni ẹlọ́lọ́kadà bá ń wò ká nígbà wò kadà rẹ lọ bí wọ́n ti ń gbé lọ. oògùn tí ìyá ti ń pariwo pé ẹ kí n jí oògùn fi jàmọ́. sẹ́mbà ló gbọ́ wà ẹ jẹ́ pé bẹ́ẹ̀ ni. àkọ́yé náà. bí wọ́n ní sọ́ọ̀gùn ń bẹ ẹgbẹ́ wà àmọ́ kí ni jẹ́ oògùn jẹ̀mọ́ ìdí hàn olówó ìlú mọ̀nì. ìyẹn jẹ́ oògùn. ìyẹn jẹ́ oògùn yóò tàn débi pé njọ tí ọba fẹ̀sí ẹ̀sìn kan tí ò ní gbàgbé láíláí ni. yóò jẹ́ sí gbangba. fúráǹjànú ní bẹ lábẹ́ oògùn bíi tá a máa sọ fún wa. Hmm. yóò máa tàn yóò máa tàn yóò máa ti bẹ́ẹ̀ pé bẹ tí èyí débi tí ẹ̀rọ ti pa. tó ìṣẹ̀sìn. ẹ̀sẹ̀ kọ́ta wọn pa yìí ìbára tó pé oògùn wà ayé ariwo lórí pápá yóò rẹ fún yorùbá yìí ní yorùbá gbẹ́dẹ́ yìí yorùbá tí yóò gbà pé kò ní di kó máa ṣe wàhálà ìmọ̀ katira ìmọ̀ kàwé kọ́kà níjọ́ ìdáyò kó nǹkan àdìbáyò kan tí wọ́n kàn dá gbogbo ẹ̀ sílẹ̀ pátápátá yányán. ìjọ ti kọ́ ní àníjọ́ ti kọ́ ní. kódà àtẹ́bàtì fún wọn sọ fún pé máa fa làsójú ìwé máa ti wàlàwàlà wàlàwàlà wàlàwàlà. àbá ó sì lè bá a kó lè bá a sọ́ọ̀tì dáadáa tó bá yẹsẹ̀ bẹ̀rẹ̀ ìwé kí ni wọ́n máa ṣiṣẹ́. ẹ̀ẹ́ kákó yunifásitì lápẹ̀jú wo ẹ̀ẹ́ hundred level yóò ṣiṣẹ́ two yóò ṣiṣẹ́ three yóò ṣiṣẹ́ níwọ̀n ti bá náà yíyá ìjẹ́ ọ̀tá yányán yìí ìní àtọ́sẹ́ lè gbogbo ọdún mẹ́ta yòókù tí àyè ṣe dànù. ìní wọn àti ilé kàwé mọ́ yáa di ọ̀ràn síjọba lọ́rùn gbòòrò ní àdúrà sọ́lá àdìrọ́rùn. èmi ń sọ léyìn fún gbogbo àwọn tá a bá ń gbọ́ wáyé pé oògùn ọmọ tẹ̀ ọ́ níbẹ̀rẹ̀ kó o lè bá a di agbámi ọ̀rọ̀ tó o ní lè fẹ́ rí mọ́ bọ ẹni ẹni ẹni ẹni nǹkan tàbí agbani òkun agbani òkun gbólóhùn ọlọmọ ilé ètò ní inú inú òkun tí bá ń padà bọ̀ omi yóò mú yó bí lọ́wọ́dún kò lè ní parí tó èyí ó èyí ó bomi kàání kò ní parí yẹ níbẹ̀ yóò tán dáni gbogbo ẹni nǹkan ká bá ń tọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ké o ojú ń ta òun lè ṣe ń tó kó jọ òkú nǹkan jọ. bí ewé àdégbò àwọn nǹkan kan tàn nǹkan kan bá sọ̀rọ̀ àbá kan ó ní gbogbo gáárù lójú ni àwọn rọ̀háníyà ni mo wá ń láyé o tó wọ́n yẹn gbogbo báyìí kì í dé ẹ̀dá sọ̀rọ̀ kì í wa ń ní gbogbo ìgbà tó bá kàn ipe àfa obìnrin ọkùnrin ni ẹ tó bá ń rìn kẹkẹ kan bí ojú wọn àdójú ayé ti bá ń sọ nǹkan ní ìfọ lẹ́yìn tí alukóhánì sọ yìí tó bá yẹ lé gbára lé wọ́n tọ̀ ọ́ débi jẹ́ tí wọ́n bá mú ọ dé orí hundred story àjà ọgọ́rùn-ún tẹ́tẹ́ kíláàtà báyẹn yẹ kí ní lẹ́sẹ̀ rẹ̀ ń bẹ̀ tó kẹ̀kẹ́ tó dé lẹ́yìn ti kú. ikú ti dé ló ti yà so. ìyá wọn lè yan gẹ́gẹ́ rẹ. máa ń dara lé wọn máa fẹ́ pèlè ni pé wọ́n àyè kẹ̀kẹ́ ò sí mọ́ kò sí wọ́n àyè kẹ̀kẹ́ ń sẹ́ mọ̀mọ́ láti sẹ́ mọ̀mọ́. ó sì máa tó wí gàgà tí bẹ́ẹ̀ ni wọ́n sì mú màá wíjì ní ìlójú ayé ọmọ fẹ́. lọ́dà ó lálejò ó ní àlejò lọ́dà. nítorí pé àǹgbànú ní fún ọ ní tèyí ròyìn àǹjẹ̀nù ẹni tí ń bọ̀ wá kì ẹni tí ń bọ̀ wá kì ti fẹ́ tàpé lọ́la mò ń lọ ọ̀dọ̀ lágbájá àǹjẹ̀nù ti dé information yìí lọ bá èyí tí àǹjẹ̀nù ti dé ẹ̀tí ẹ̀tí máa rí ó ní ohun àti ọ̀nà bàtà ìfowópamọ́ ní ìfẹ́ ní à wọ́n hàn lé mọ́ àbá àtàǹfẹ́ lọ́wọ́lọ́wọ́ ìfẹ́ lọ́nba nípa lóòní wọ́n ti hàn lé mọ́ wọ́n á jù bọ́ wa yé wọ́n lọ fipá mọ́síkọ̀ wa yé kò wá jẹ́ ní iwájú kò jẹ́ ní ẹ̀yìn ọkà ń bẹ ní kọ́rọ̀ ayé bì ká. o ti dà fún àkọrọ. tí wọ́n náà wọ́n sọ fún pé ó kú bá wọn. ilé o ti yẹ. wọ́n bá tẹ báyìí lọ́mọ. o ti yẹ pọ́n yìí. wọ́n bi léèrè ó ní àwọn ní a sọ fóun níbẹ̀rẹ̀ tó ń fi di mùsùlùmí. a ní a sọ fóun tó ń fi dẹ́ntíntín wọn ò lè sọ̀rọ̀ fún kò mọ́ gbà ó. ó ti dáa. ní kí ó ṣe tó yìí àfa kí ni kankan bọ́ sọ̀rọ̀ o tún lè fèsì. títí mo bá débẹ̀ ní pé gbogbo ẹni tí kankan bá tó ń tọ̀ bẹ́ẹ̀. ọlọ́run sọ lọ́kọ́ sọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ yàn lórí yìí sí. péye ọgbẹ́ra lè gan pé a. ẹ̀yin ẹ̀wọ̀n ti máa ń ní wàhálà akọ̀rí mu yẹn. àtọ́lọ́mbà fún ní tọ́lọ́mbà fi dìé wọn síbi pé kọ̀rí mu ẹ̀ ní wàhálà rẹ̀ alábàání alábàání ibú gbogbo wa la ní o ṣùgbọ́n ọlọ́run máa sọ láfẹ́lòmíì pé kọ́ máa rí tiẹ̀ wọ́n jọ máa sọ̀rọ̀ pàbẹ́ mú nǹkan bí kan tí ẹ̀ nìkan kan ìgbé bẹ̀ yọ̀ọ́ lọ́ba mu wa tó o lè dàbẹ́bẹ́ àdé yọ kó já balẹ̀ pé kìnìún yìí aa ah, nítorí tí ó bá yíwọ́ tọ́ka <laughs> pẹ́ńtì lẹ́lẹ́ nìyí abẹ́ni ojúkójú ń dà láàmú ní tó bá ti wo nǹkan tó bá ti máa lójú nǹkan bàjẹ́ nìyẹn ó sì ń bàjẹ́ ń bàjẹ́ níjọ́ tójú wọn bá ti pónú tí ó ra pónú kankan náà yóò wù ńjọ náà. Eh. gbogbo ẹni ọlọ́run bá fi nǹkan kan sàdánwò sí kó sì máa wá túbá kó sì máa dọ́lọ́ mú wọ̀lọ́ àdánwò ní kinní yìí kò tún sí nǹkan kò tún ìyá èmi àwọn ètí yorùbá òye tí òye yorùbá tó yí wa lọ́wọ́ nípa ọ̀rọ̀ ajé ọ̀sàjẹ́ èmi ntọ́jọ́ ń bẹ ni ó fi dàrú mọ́ lọ́wọ́jú ó dàrú mọ́ lójú ni nígbà téèyàn bá ní àlùjẹnu tí ń bá ba nǹkan jẹ́ tí sì máa ń sẹ́ tí ń bá yíṣẹ́ tó wá jẹ́ kó ní gbọ́ ẹ̀ tó di pé kọ́mọ lórí sílẹ̀ pé wòó àwọn ọ̀dọ́ ọmọ pé nǹkan bẹ́ẹ̀. àjẹ́ ó lè rọrùn nǹkan lébẹ̀ tó rẹ̀ kàǹkan jẹ́ tòótọ́ ebi ní yorùbá sọ pé ah! àwọn a àwọn ayélu ayé kankan kọ́ àjànú rẹ̀ ní nkóyin gbúgbà gbóná wa ẹgbẹ̀rún ayà tí tààtò kà lẹ́yìn ayà yìí bájànú ti bá tó mọ ànábì ádámà jẹ bí ọmọ ádámà náà ti hara wọn lé mọ̀lára wọn bára bí là ń sọ. mọ̀ládàwò ojú ibú lóní ni tí wọ́n mọ̀ yìí pé anabi sàlám. sallallahu alaihi wasallam. ṣé anabi gbogbo ayé ni. sallallahu alaihi wasallam. njọ́ ti ń bẹ́ ń bẹ́ olànàbí ayé njọ́ ti sì ń bẹ̀ mọ́ olànàbí kan àti òní sí mi lẹ́yìn ẹ̀ mọ́. ẹnìkan lọ́nà lẹ́gbà ni máa ń ta wáíwáí. àwọn afúnfú kẹrì àwọn ò dàbí àwa àwọn máa ń pè fi nǹkan pamọ́ lọ títí bíi tiwa tàwa bí àwa dúdú ni kéèyàn ọ̀gá ká máa dàpé kúkúrú ká máa dání tó kúrú ga ní. àfa àtọ́ga. àfa àtọ́ga. Hmm. èèyàn tó dúdú búrábúrá ń pè ní èèbó. Ah, ah, ẹn tí ọ̀sán ara tẹ́ pé bọ́bá rí lùyàn wọ́n máa wọ́n sáyà lábẹ́ ẹ̀ ní ẹni ọ̀pọ̀ yẹn gẹ́ ni. ẹni ó sílẹ́ndà wọ́n pè lọ́rọ̀ bọ̀. wọ́n ní ayélujọ. ayélujọ. ẹni ó ẹni ó wọ́n ní ayélujọ. bí ẹ̀ta ah. bí ẹ̀ta ń kú méje wà púpọ̀ ní kanra wa. ìwọ lọ kàrúnsá ní kútúrú jẹ́ ní kútúrú. kí ló kàrúnsá ń bẹ̀ ah. ntí máa ń bẹ̀ láyé ní ètò ìbáfẹ́ kọ́ńdà ni ó ní mẹ̀kútú lé ntókú. mẹ̀ká wò ni. bẹ́ẹ̀ yóò sì mí ka ani mẹ̀kútú. mẹ̀kútú kò ní kanu. bẹ́ẹ̀ bá kéré yóò ní yàrá kò jẹ́rẹ́ àwọn ọmọ aka àwọn alámọ̀lẹ́ àjẹrẹ́ àmọ̀ yìí tán abájọ yìí yẹn àtúgbẹ́tàn yẹ àtúgbẹ́dẹ́nu ẹ̀sìn ẹ̀sàn yẹ àtúgbẹ́dẹ́nu ẹ̀sìn máa tara àwọn tí ò sì dín bí tó ń bẹ̀. wọ́n ti rẹ̀ wọ́n alábìíní kí ni ká máa fi àdáwò tí bá ń bẹ lára ẹnìkan dẹnìkan láàmú báyìí. oṣù wọ̀nyí ẹlẹ́ni ó di pé ń ta sọ̀wẹ́wẹ́ báyìí má pa á má jẹ́ òkú. àníwá ni ẹni bá mà bó ní irú àléébù lára tí wọ́n fi rí nǹkan kan tó jọ lójú tó lọ pé máṣá aláwò láàkúwátà ilá bìláyì ìyẹn ni pé àpérò tí wọ́n máa pa oró tí ń bẹ lára rẹ̀ nìyẹn torí àwọn sọ́nà máa fún lójúkójú fáre rí nǹkan kan bóyá àwọn máa sẹ́yìn ní o àmà àbí kí ni ẹ jọ lójú pé a kí ni mà dá o nǹkan bàjẹ́ nù. Anáàdì ni wàá ba oró ara rẹ̀ pé sọ pé máa sá láwù láàkú wáta ilá bì láì oró òun lè gbára mọ́. Bàbá bò wáyé dáadáa yẹn ni pé ọlọ́run máa ń ṣe àdánwò sára ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lá wọn máa gbèsè lára ní ọdún kan a wà nígboro àti ìkólọ ẹ̀yìn ìlú ńgbà náà ibi láti ń ṣe wá sí ní arábìnrin ká ti ìlú kan wá ìlú kan tí ó dènà púpọ̀ ló wá bá wa níbí wípé n tó wá sí ni pé òun lójú bú bàbá kí ni ọmọ òun yọ tó ń bá ti wo nǹkan tó dá yìí máa ń bàjẹ́ ní sòkó ẹgbẹ́ ìmbà ìmbà nǹkan tó ń jẹ́ ẹ má lórí ibú yẹ bàǹkà ara tẹ̀ náà jẹ́. bọ́tà ń sọ mẹ́ ni pé kó wá ní àdánwò báyìí lára kó wá rẹ́dì pé ọmọ ló lọ níjọ tó lò parí ń bọ̀. tí ó lọ pé. subhanallah ìyá máa ń sọ nípa náà lókè pẹ̀ gbogbo gbogbo àjọ tó ń da ọkà kúndọ̀ kan ọkà kúndọ̀ kan olùjáwọ ọmọ òkè bẹ́ẹ̀ iná pé nígbà tá a máa ń gbọ́ gbogbo àwọn tí máa ń yẹ hànà ń jọun tí máa ń yẹ ayábẹ̀wò ẹ pé kò sí tí ò ní fi ọtí ìfọmọnìyàn dá lára tó bẹ́ẹ̀ mọ̀ yí pé ìmọ̀ sábà jẹ́ pé ọ̀dọ́ ọmọ òkè ni ẹ ti máa tán sáàrù ọ̀dọ́ ọmọ kékeré ìní ẹ̀kú fẹ́ torí fẹ́ máa ṣe ẹ ẹ ẹ dẹ́pẹ́ bàbá bàbá rẹ̀ èyí tí mo bá lẹ̀ ẹ má bàa ti pa ilẹ̀ mo bá lẹ̀ ẹ má ẹ má ẹ má dàkúdà ń bẹ̀ yẹn ìbáyé la pè é yorùbá ní kókó tí wọn fojú wéé nà ní fọ wọn lójú. àfọjú ni ó fọ. tó bá ní àdáwò lára ní wa bẹ̀lẹ̀ òsì títí kọ́ wa máa tún lò ó yóò yí wọ́njọ́ kan gbogbo ẹni tí bá ń lò ó ẹ̀ka kíyèsí wọn wọ ìyanjú láyé wà ń ọmọ owó ilé bí wáyé. Tẹ́lẹ̀ náà ni pé gbogbo àti ìlò fún ọlọ́run ti pé nǹkan yẹn ó so wọ́n o ṣùgbọ́n òun jẹ́ dábàá bí ẹ̀. Bí náà búburú ṣe ń dájọ́ sílé rẹ̀ yẹn, nínú wọn náà fi ń ṣe fáàrí pé à nígbà máa bàjẹ́ tí ọ̀bá bàjẹ́ eh. kò ìtọ́jú kọ́. Ìní eh. wọn máa ẹlòmíì ní olórí ibúdé obìnrin tó fẹ́ bímọ wọn àgbègbè kọ́ mà níjọba ìjọba bá ń rọbí obìnrin yóò múra dáadáa ní ọjà lílo pé òfẹ́ dókè ń bẹ̀yẹ bí bá ń mú tó kọ̀kọ̀rọ̀ kò ní pé yú torí pé ọmọ yìí pé tí a bá rọbí lójú rẹ̀ wọ́n ebi báyé. yẹn ni láhàbí pépé owó tá à ń sọ yìí ó ní ìdí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kéésì mọ́tò máa ń gbàgbọ́ mí ìwọlé sí wa lára yìí pé wọ́n ń pè sí gbàgbọ́ sáwò èyí ńkọ́ èyí ńkọ́ pàápàá jùlọ ẹ má tiẹ̀ lọ́jọ́ orí inú ilẹ̀ Yorùbá yìí tó máa tọ́gbọ́ ìtàn láti ń gà tọ́gbọ́ ìtàn àwọn àtúngà tí àwọn jẹ́ pé kájẹkájẹ làwọn wà fún gbà náà tí wọ́n mú àjẹ́ wọn á gbé àwọn kan wá dé ní ìdìní àfàṣẹ ń pè kọsájì kọsájì àwọn kí àwọn wo làwọn àti gàmú ń dọ̀hún. nígbà tí kọsájì kọsájì yìí. àwọn àlejò nà. kí àwọn kó àwọn èèyàn jọ igi kan bẹ lọ wọn igi wọn ní igi kan bẹ lọ wọn tí wọn fi na àwọn tí wọn bá ní ajájẹ pípa tí wọn kò bò wọn máa ń lọ lómi pa ibẹ̀ yẹn náà ìyá mi kù sí bàbá mi ibẹ̀ yẹn nà pa sí. nígbà yà ojú dúdú kò tí ì sí pé máa dùnyàn pa wọ́n sì máa lu ẹlòmíì nù wọn kíní tí a pè lájẹ́ yóò lè jáde lẹ́nu ẹ̀ tó tọ́ sọ̀rọ̀ yóò bọ́ta nígbà tí yàrá dùn wọn á ní nǹkan kan tí wọn máa bù lé wọn á lọ bù kíní sí olùkí ní ìdíjú ká ní ìdíjú wú ẹyọ ní ọ̀pọ̀. èmi ń gbà sínú àdé yìí làásìrì ìyẹn tó tú. gbàǹjà náà ń sọ̀rọ̀ lára àwọn èèyàn yìí. ọ̀pọ̀ òka ọ̀pọ̀ owó ẹyọ ìtajà ló dànù ìtajà ló dà lára ẹ̀ àjẹmọ́ ara rẹ̀ ntọ́jà bóde nìyẹn torí ọ̀nà ọ̀nà ọ̀nà jíìnì náà náà fi mú jáde lára ẹ̀. má fi mú jíìnì kàrí pé jílù làwọn náà ń lò gèzì. kí ẹ máa lọ bí bẹ́ẹ̀ tí wọ́n ní ọ̀sájì àwọn èèyàn nǹkan ìrọ̀ ni àǹjẹ̀nu náà ní sẹ́. báyìí máa ń bẹ lára ọkùnrin ó lè máa lò lòkulò tí ọmọ alájà nù rẹ̀ ń sẹ́. bẹ́ẹ̀ ni àwọn obìnrin náà nígbà wọn sọ ni pé gbogbo ẹni tó máa tẹ́gbà dánwò tiẹ̀ ni pé ọ̀rànjà nù lò gbọ́bi tó dé sí inú ayé àtàfẹ́ kàyí ọgbẹ ntòdì sí àkọ́kọ́ náà ayé òní da ẹkẹ ní pé wà á déjà nàmọ ni. báwo lẹni bá ń kẹkẹ jẹ àbí ń tọ́lọ́ nípa ti kọ ìbàjẹ́ lé lórí ṣùgbọ́n wàá gba kọmíṣà pé wọ́n ẹ̀fẹ́ kó bàjẹ́. ìjọba rẹ̀ yìí wọ́ bẹ́ẹ̀ yìí káwọn kan máa ń kà àwọn kan máa ń kà bẹ́ẹ̀ lọ́kùnrin bẹ́ẹ̀ lóbìnrin kí ló bá kíkà kí wọ́n pè ń kíkà èyí ọmọdé wálé yẹn ń kà ìtumọ̀ pé yẹn ń kà ní wípé gbogbo ohun tó ti bàjẹ́ rí yóò mú wa sọ ọ́ lọ́wọ́yá báyìí òun ló ń pa ó rò pé òun ló ń pa tàmàdù báyìí nígbà tọrọ ọkọ̀ tó gbé wálé òun ló ń yé kọ́kọ́ jáàmù ó rò pé òun ló ń yé jáàmù tó pé ń jọ yẹn ó sọ pé kọ́kọ́ lọ jáàmù ó sì lọ jáàmù tó tọ́ ẹ̀ náà sì wọ́n láàjọ òdù mọ́kànlá yóò fòde. yáà wọ́n ní ọkọ̀ ọmọ yín já mọ̀ orí ìwú burú o jọba àmà pé òní olórí ibú ti. ní sarajọ díẹ̀ díẹ̀ náà náà nù. sarajọ náà nù. ìjọba ya ịmụwa wá wí kánnakánná kánnakánná yóò wá fẹ̀ sí padà sọ́dọ̀ ọlọ́run wọn yìí sí ìka kẹ́tù padà sáyé mọ́. yá a ba àwọn ọmọ ìlú kọjẹ́ àmì ìbẹ̀tẹ̀ pé bí wọ́n fi jìgá ní ìsàn kan ní mọ́sán pé wọ́n yá jẹ. ìyá rẹ̀ kẹ̀kí. ìyá rẹ̀ bi tú gbogbo lérí. mọ́gbàrá lè là ń sọ mọ́gbàrá lè là ń sọ ìyá yòlá òrìjì sá ní nàìjíríà nínú ìlànà ọlọ́run gbogbo ẹni tí ó gbà fún ni ọlọ́run ní ọ̀sẹ̀ tí káyìn àgbà fọlọ́ mi. ìyá wọn lọ bá wọn fà ẹ gbà mí kí ni máa ké tí ẹ̀mí ìhun bá ti ro nǹkan bú nǹkan bú yẹn máa ń fẹ́ tó ń bá ní ìgbégorí ti máa fọ́ nísìn láti ní àrùn yóò máa fún tọ̀ lọ bá wọn fà tí wọ́n kọ́ ní tọ́ máa ṣe ọlọ́run gbàdá oṣù ọ̀la nìyẹn mọ́jọ ọ̀pẹ́ ń bẹ̀ kí tiẹ̀ mọ́ bá ta mọ́jọ ọ̀pẹ́ ń bẹ̀ kọ́ mọ́ tàtà wọn mọ́ rẹ mọ́jọ ọ̀pẹ́ ń bẹ̀ kọ́ mọ́ ba ìdílé yín lórúkọ jẹ́. bẹ́ẹ̀ kọ́ lọ́run lè bá a ta inú rẹ̀ náà ló fi ń jẹ́ káńsọ̀ yìí bẹ́ẹ̀ wà pẹ̀lú wa ń bí àbọ̀ ń gbọ́ wa ń tọ́ wa. وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون وهذا صراط ربك إليني أنا و إليني أنا ọlọ́ọ̀bá ìwà nàbì mọ̀tẹ́kìmà ọ̀nà tó ṣe é sì sí ni ọ̀nà tọ́lọ́wọ̀ níwọ́gbọ̀ ẹ̀gún mú gbogbo ọ̀nà tí bá tọ̀nà ọlọ́mọ ẹ̀mí máa ń ní ẹ̀fìpamọ́ ní ìta máa ń fi wọ́n pàmì èdè pé ìjọba alájẹ ni ọ dìde ká yọ ìgbà ìfúró dìde. kò tó bẹ́ẹ̀. kódà bọ́ jẹ́ olójúkójú bọ́ jẹ́ ẹni tó lójú nù ní ìlàbẹ́rú ndé ẹ̀yà sọ̀tọ̀ ẹ̀ lóyún. kàá dìde o. a lè dá akọ mọ́ mọ́ pàápàá ní ìtàkùn wọ́n ní ẹ̀yọ́ tí ń yẹ ẹ ti ń tarí ẹ dìde ẹ ti ń tají ẹ dìde ń rẹ́lé ó lè dìde náà bíríkìlà ẹ dìde aláṣẹ ẹ dìde òun òun ò lè dìde. kódà rẹ gbé olè dìde ọmọ ìyá àjẹ. ọmọ ìyá àjẹ ló lè àwọn tí wọ́n ní àwọn tí wọ́n ní gbàgbọ́ ní ẹ̀ nínú wa pọ́n àwọn òbí yìí o ẹ má lẹ ẹ má lẹ ẹ má ní ẹ má bẹ ohun tí ní ọ̀dà rẹ má o àwọn gbẹgbẹ ni. ẹ sọ̀rọ̀ kó bínú ẹ sọ̀rọ̀ kó bínú kí wèrè lọ bínú kó bínú lọ dáa ẹ lálé pẹ̀lú yàrá yà ẹ̀ ẹ yọ ẹbí bàbá rẹ lé àwọn lọ bínú. lọ bínú kú. káyọ̀ ẹ̀ ló lè pẹ́ bínú máa jẹ́ ta nìyẹn ìbọ̀dọ̀ bá dá òun náà ló fi jẹ́ wọn sọ̀rọ̀ tó di ẹnu ah. ìbọ̀dọ̀ ti ń di ọ ti ń di ọ ti ń di ọ pé owó ti ṣe. Ah, owó yẹn pín. owó yẹn pín. nǹkan yára dè nìyẹn. alábọ̀ wá ń di kan wọn á ní ẹ̀ náà ẹ̀yọ́ mọ̀ yìí mo kọ́ yín kí ó mo ṣe wàhálà mo kọ́ yín kí ó ẹ̀ á fẹ́ fún mi ní nǹkan jẹ́ bí ẹran bí ẹran màálù ẹ wo ẹ wúlò yànnà dì kan hmm. ẹ wá yàn ó kì í sọmọ pé gbogbo ẹ ajẹ gbogbo ajẹ ẹ rárá mọ ní ìwé àńgbé ẹ gbé fún o ẹ kò délé lórí sọlá gbé wá lójú wọn náà níbi jẹ. tuntun lásán jíjẹ lájẹ. ọ̀nà àtọ̀ náà ń fẹ́ẹ̀tì mi kó bá sọ́nẹ́lẹ̀ àyà ti ìkọ́rù yàtọ̀ kàrún ọlọ́run ní gbogbo ẹni èèyàn tó ní làákàyè láti tàrà yáyà wa fún yékéyéké yọgbà yìí pé gbogbo à ń tí ọba ti lọ tí ò lọ síréètì ni ò ní dá sí yẹn ò ní dá sí yẹn wọn lọ ṣe kankan kọrọ wọn lọ wọn júbà kankan kọrọ kí ló ń júbà kí ló ṣe ṣe ń gbangba gbogbo àti máa gbẹ́bọ̀ yẹn ẹ̀rọ òtún gbé lọ́sàn-án. ilé òkè ọmọ wa. tá a máa fún ìkẹ́ lọ́sàn-án. owó àwòṣe gbé lọ́sàn ẹ má dàgbà sí sàrà dandan ní ọmọ sí sàrà máa ti lóbi lẹ́yìn o ẹlòmíràn nìkan ní kìíní yìí sàrà ni o ọlọ́run gba ni gbà ó sì tọ́lọ́run gbà o owó ń ṣe gbé tiẹ̀ lọ ǹjẹ́ tó fẹ́ gbé fáwọn àjẹun kò sí gbé gbangba kò sí gbé lọ́sàn gan. sàndáhùn ìpa. Hmm. bí yẹn bá ti bá ẹ bọ́ǹbì kan tẹ́lá bẹ kí ó sì má gbé mi mọ́ ẹ bá ti bá ẹ bọ́ǹbì kan ẹ wà fẹ́ kó gbé ẹ mi mọ́ láyé èyí tó gbé ma ni ó gbé ma ọ̀nà yín ní kankan. sáà dùn nù pé ó gbọ́dọ̀ ọ̀dọ̀ ìpè à fọlá gbẹmọ fún un ò ní gbẹmí ìmọ̀ o ah, láti ah. òbí ẹ ní gbẹmí ìmọ̀ hmm. nígbà bẹ́ẹ̀ lè kí o alámùtàlá káyífà yẹn fún wa àti ayé rẹ̀ gángan ti ẹgbẹ́ gan bẹ̀. ṣùgbọ́n alámùtàlá yàrá náà náà ó náà máa fi jẹ́ o alábìkẹ́ ah, ìlú ń ti alábàámu yẹn ìjọba ń bẹ ń bẹ lábàá ní ìjọba alábùsà àǹfààní. àdàkùnrin ọ̀nà. wọ́n gbọ́ wọ́n gbọ́ àbí wọ́n máa kówó síbẹ̀. lóko ogi àwọn ẹ̀ka kó mẹ́ táwa lóko ogi. wọn akẹyìn bẹ ń gbà mí. Ah. èyí kà ní epo òdìdí alẹ kó lẹ́bà lọ sí gbà ah. ó lójú nǹkan ní ìlọ. Ah. nígbà bẹ̀rẹ̀ sí tọ́mọ ń ké wú tá a máa a máa kọ́ a máa lọ wọn lọ lóko lọ́nà lọ́nà àbí ọ̀nà ẹ̀dọ́ tuntun bẹ̀. ní abájú lọ ní abájú máa bá àwọn kankan bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ bíi báàfù tuntun. bí ìkíni mu ní à. ẹ bá kó wálé máa lò sí. gbogbo ẹ̀ làwọn máa kó wálé máa lò bá. gbogbo ẹ̀ la kó wálé. yẹyẹ nẹtù. Hmm. kò lè tó bá rárá. ọlọ́ni gbogbo ọmọ àmì wọn látara ifáwọn èèyàn tó ní làákà yìí. Hmm. ẹ wá gbọ́n tó sọ nílà ń darí. dàrú sálámì Ndị darọ̀ bìí wọ́n wà ní bí máa àwọn èèyàn tí wọ́n á rin ọ̀nà tọ́tọ́ ẹ̀ máa wá tí wọ́n bà tí wọ́n já. àwọn èèyàn tí rin ọ̀nà náà bà tí wọ́n ọlọ́ni làwọn dárò sàlámì ń darọ́ pé òjì. àwọn tá a wí ilé ìgbádùn tí sàlìjọ́nà ilé ọ̀la ni wọ́n ń ní tí wọ́n ń darí lọ bá lọ́dọ̀ ọlọ́run bá wọn. wàhùwà wà ní yohan bímọ kàánà ọlọ́run. wàhùwà ọba yìí ni wàlí yohan ọba yìí lálákòóso ọ̀rọ̀ wọn bímọ kàánà yá málùú náà pẹ̀lú tí wọ́n gbáyé wọn ṣe ẹ̀dọ́ ah. ọlọ́run ló ń lalákòóso ayé àwọn èèyàn rí èèyàn ni pé òun ni òní jẹ́ kí ọwọ́ bàjẹ́ ká àwọn èèyàn rí wọ́n di ẹni tí ọmọ yẹn kọ́ńdú kọ́ńdú nígbà tí ayé pé wọn ò mú kànmọ́kà ń tiwọn láyé ọmọ kò súgà sílé kéèrà ń bà tọ́pa ẹ̀ ọwọ́ bẹ́ẹ̀ mọ̀ yẹn kọ́ńdú kọ́ńdú lójú olójúkójú lójú aláǹjẹ̀nù lójú omi síírù mo bọ́lá ọba àdéjọ́ tán ìwọ lọ́wọ́ ìmú kankan máa ọ ìmú kankan máa ọ. mo gbà pé ètò mi sọ ètò mi gbà kalẹ̀ ọ̀tàn kòmọ̀dúrà náà lọ jọ wọn wá gbà pé ọlọ́run tí wọ́n sọ kọlẹ̀ tíráì. ọlọ́run fi ìrẹsì sáǹpù fara ayé lọ́dọ̀ rẹ̀ ibi àwa yìí náà ibi àwa yìí náà ni ibi àwa yìí lágbègbè àwa yìí láti bẹ̀rẹ̀ yìí náà kọ́ ma ní kéwù náà kọ́ ma ní kéwù yẹn bá di àsìkò kan gbogbo gbogbo agbe eléyìí yẹn bá ń sá fẹ́yìn kan yẹn bá wárí fún yẹn bá wọlé àwọn kan ha ìwé aládé o wọlé àwọn o oṣù kìíní kan o àwa oṣù náà kankan ju tọ́lẹ̀ ń lọ nígbà ẹlẹ́yìn tá a wúyàn máa kí àwa náà gbogbo kìlódà àwọn ẹlẹ́yà yọjọ sọ̀rọ̀ èèyàn bọ̀ ní kankan bí òdà lára rẹ̀ ń tiwa bàbá ń fi tiwa lọ àmì ìfẹ́ ẹ̀ máa fọ́ sí àti àfà ẹ̀sìnjọ́ ẹ̀sìnjọ́ wọlé yín. ṣùgbọ́n àfẹ̀kan fojú lẹ́sẹ̀ mi nǹkan fọ́ tó wa sábà bá a ti jẹ́ àti àti gbogbo ẹ̀yọ́ ti kí á dá kí máa bàyọ̀ ń bẹ̀ ọwọ́ di ọdún kan lè ní awí ìbáwọn mọ́lẹ̀ lọ́mọ ìdúlẹ̀ bí bá ń pariwo ó kọ ọ̀kan nu ọmọ kéwù kan kódà ẹni tí wọ́n ń pariwo rẹ̀ yìí ẹnìkan tó súnmọ́ tó súnmọ́ pẹ́pẹ́ kí ó ti wà nínú tẹ̀síìrì yìí mo ti ń bẹ̀ délé nìyí òǹdẹ̀jẹ̀ ń pariwo ṣùgbọ́n ń pariwo èèyàn rẹ̀ kan ìmọ̀ ń pàṣẹ pé ẹbí ń bẹ̀ kó tu wúlẹ̀ kó tu wúlẹ̀ nìyà èwo nìyá yìí ní ìdí ni ìyá yìí ní ìyá yìí ní ìpẹ̀lú ojú sọ yìí. ìbàjẹ́ ìyá ìròdé á ọjọ́ bó ń bẹ̀ ẹ́ ní lọ́dọọdọ okùn bò. ẹ máa tún máa lè jẹun náà ìtumọ̀ ẹni pé a máa ń tí ó pa owó ọmọ ń tọ̀. ọmọ kékeré ní o ń délé kéńtì ẹ̀ ní o a máa ń tí ó ta pọ̀ tó bó ní irú ẹ̀ mọ́. ló bá kú o. ọ̀rọ̀ ayàpọ̀ àlè lórí. ọba kúkú ọba ata njẹ́ o kú ti tóbi mẹ́ta tí wọ́n mọ̀ kókó ti nígbà tí wọ́n mọ̀ tó mọ̀ kókó. kálukú ti sáfù dànù dànù. ọkọ sáré fa ìyá rí jésù lọ ọkọ pẹ lórí ètò sukaluku sáà. à ń sọ eléyìí kí kálukú náà lè mọ́gbọ́n ń bẹ̀. ó máa padà yíwọ́ àwọn ẹni ọlọ́run wàlíyùhùn wọ́wọ́ wàlíyùhùn ìmọ̀ dáná yà gbàdọ̀. ìmọ̀ kẹ́hánà ọ̀rẹ́ àmàlùmọ́. èèyàn báwọn ẹ wá gbọ́ mi tí àwọn tí ń lu àǹjẹ̀nù tí wọ́n rò pé ìfà ni ẹgbẹ́ bí wọ́n dé sí báyìí. ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مسواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم ibi wọn bá jáde tótó kéèyàn sí wọn bí à ń gbẹ́kẹ̀lé irọ́ kan kìlẹ̀ yà sọ oúnjẹ níhà ọjọ́ tí ọba àlejò ọlọ́kùn gbogbo ẹ̀dájọ́. jẹ̀míyà àti èèyàn àtàlùbẹ̀nú yóò fi àṣírò fún jẹ̀míyà. nígbà tí yẹn bá pé pátá òtítọ́ dé òsì ń bẹ̀ èyí kò tètè dé tá a ti pé ǹjẹ́ náà kọ́ nta ti pé gbogbo ohun tí tọ́lọ́ ń dá pátá ntí ó lè kálukú wa dé gbangba ọlọ́run ní òde dúró rẹ̀ ntí ó ṣe dúró dẹ̀. ilé ìsèlú wa pé pátá. yàrá sọ̀rọ̀ lè jí nì wọ́n abẹ́rẹ́ ọ̀rọ̀ bí àwọn àjànú wípé ẹ̀yin àjànú. kọ́dí sẹ́kítàrì tún mínàlì ìrìn. kọ́dí sẹ́kítàrì tún mínàlì ìrìn sí ẹ̀yin àjànú yìí. ẹ mọ̀ àwọn èèyàn ló mọ̀ púpọ̀ ọ ọ bá ti ẹgbẹ́ pọ̀ áá kọ́dí kọ́dí. ọ. Ìsẹ́kítárítún. Nínàlì eré. Nínàlì eré. Ẹ ti wá rọ́nà àwọn ló mọ̀ tó báyìí. jẹ báwọn ẹ wá gbọ́ àwọn olórí ọ̀sọ̀ olórí àwọn olórí àǹjẹ̀nú àti àwọn olórí àwọn èèyàn tí wọ́n lu àǹjẹ̀nú àwọn olórí àwọn èèyàn kìí sóore fún ọmọnìyàn tó yọ̀nà jìnnà wàláì amálẹ́jú rẹ̀ yọjọ́re lókè ntí ọba gọ̀ náà fi tó ń wò yọjọ́re pé áà pàǹtó bò sí áà. sẹ́bẹ̀rẹ̀ ah, ah. lẹ́nu sẹ́bẹ̀rẹ̀ sọ. ó fi ba ẹnu báyìí. sọ gbọ́. ó sì ní nǹkan báyìí. ìwé báyìí kan buwọ́lù ó lè buwọ́lù. ó ṣètò ìfọ́jà wọ́n tura. lónìí mọ́tò yìí kọ́lásìlà wà rà. ìbá àwọn dẹ́wúrẹ́ jù. kọ̀kọ́jà kọ̀kọ́jà sí hundred thousand o tí wọ́n máa sira pátápátá ó ní ẹ wá sira ní one million wọ́n lè kó owó lẹ́nu tó tọ́ tí ó ṣe ra tójú tó là. bí èèyàn bá ní àtìkáàrù dáadáa kọ́ máa bẹ lọ́n dáadáa àwọn oníjínú ó kù sádàwò wọ́n ti ọ̀rọ̀ ọjà abúlé lé èèyàn máa fẹ́ ra é wọ́n sì gbòdú lé lọ tí èdè lé é ní ọ̀dẹ̀ máa rí. bí bàbá ìdìbò kọjá bí ó ti rà tán yáá yáá sí òòrùn bí ọba sùn sí ìlójú. ní àwọn àdìgbò bí lógbódé. àbí ibò kò lè jẹ bẹ́ẹ̀. àǹjànú sì ni wọ́n fi tà fún un. tí bá ń pọ̀ yìí lọ tí lọ sí lọ sí wọ́n fọ́ ọdún lọ́dún kàkà rí. la ilaha illallah. ojú mi lọ́wọ́ rí. fún ẹ náà pé ah, ẹ má bínú ta òun sì òun sì mi ni o. òun náà ló ṣe. òun sì bí fẹ́ẹ́ bí ilé ìjọba jẹ lánàá yìí ibẹ̀ náà ló gbéra já o ọ̀rọ̀ ẹ̀ má dì nù mọ̀ ẹ̀ yóò ẹ̀ tún ayé ẹ̀sùn ajú. wọ́n ti hàn lé mà. inú ọmọ á dùn nínú ní ọ̀dẹ̀ ní oṣù tó léyìí àwọn afa kà yẹn àwọn afa yẹn ìka ni wọn. ìka ni wọn. bí yàn pé yóò sí owó tó ń fi pa ayé ojú bíi one fifty thousand náà lọ. Ah, ọ̀tọ̀ ni. owó tó ń ti fi pa ó ti lé two million. báyìí ti parí iṣẹ́ sáwọn ó ti lọ sùn mí tó má ṣe ka three hundred thousand tó múre wá wọ́n lọ ṣe tí ó jẹ́ bíi ẹ̀ ọ́ ní five hundred thousand. confam nù. yóò hmm. hmm. ṣe máa tiwọ́nù tiwọ́nù kí èsì bíi pé à ẹ máa lo tútù ẹ máa dáadáa wọn tútù ìdí ẹsẹ̀ nìyẹn. Ah. nǹkan mi bẹ iná lé wọn ní ẹwà ẹnìkan ni wọn fi tì kọ́ka máa gbóná lónìí náà kó máa rú ni níṣẹ́ yóò wò yẹ ní bí wọn máa fọ́ sínú òlu lọ pẹ̀rẹ̀rẹ̀ pẹ̀rẹ̀rẹ̀ ẹ máa lọ wú àwọn yẹn wá máa wú àwọn yẹn wá máa wú àwọn yẹn wá ẹ máa rò yóò ti fún láàyè tí yóò rò dà ìgbà rẹ̀ lè rò dà o. yóò ti fẹ́ pa ó pa bàbá lẹ́wọ́ láti sàn hàn ẹ̀sẹ̀ ọlọ́ kó máa lọ. inú yóò dọ̀ pé èdè ọ̀rá kan ti hàn wọ́n yẹ sà ẹ ti ká fi sùn yẹ owó tó ń wọlé tó ń wọlé tó ń wọlé. tó wọlé tán àbílẹ̀tì lónìí àti ta àwọn ti àwọn ti ta twenty five million. ẹlẹ́yìn ọmọ yìí ẹ̀yà ó ti dá báwọn. wọ́n ti yá yá yá yá ok ok ok oh, wọ́n tẹ̀ sọ pé kò sí wọn ò rí ní ohun tó ń da sí. Ah, ó ń da sí bàjẹ́. ó lè máa já sí àná mọ̀ náà ni sàbá yìí ìyẹn máa yẹ gbẹlẹ. àti mọ ọ̀n dá yóò máa tó kó máa jẹ́ gbèsè láyé bá mi. yóò jà sókè. bí parẹ́ yóò pa owó pa ẹ̀fẹ̀ mi. kò parẹ́ tù yìí. àbí. má dáhùn má dáhùn jẹ́ ọmọ tó bìrìbìrì. bìrìbìrì ń bẹ láyé ọlọ́run wà nábì pé wà nábì ebi bìrìbìrì ayé ọ̀tọ̀ o. yàgòrò nàkà takọ lóbu lẹbi nàkà pẹ̀lú fìlìbìlà màtá òkò nínú fún màmá ọ̀hún jà ánà wàbí ìsàlì mẹ́hàdẹ̀. bẹ́ẹ̀ bá ṣe máa ṣe bèrè ayé ni ọlọ́wọ́ máa bá àná bí sọ̀rọ̀ báwọn. òbí bẹ́ ẹ máa ṣe bèrè bèrè bèrè ọkọ̀ kan wọ́n ṣẹ̀dá ni olóòtú rà yọ̀dá òtútù àmì ó ní ẹ wá wọ ọkọ̀ lágbàlá one two three four five twenty thirty oní gígò lásán ni ah. ha oní oní olùlàjì olórí ìwò ah! ẹ wọ ọkọ̀ tán ọkọ̀ ńláńláńlá oní ten million oní twelve million oní kìnnìkan ha ọlọ́run yanjọ. mọ̀jọ fún ẹ jẹ́ ọmọdé ọmọ mẹ́fẹ́. kọ́lá ọ̀bá kò ní ibú mọ̀ wọ̀ fún oṣù kò ní ṣiṣẹ́. wọ́n dá kò ní tó kékeré yẹ orí ìdí orí ibú lára. bẹ́ẹ̀ ni o wọ́n ti bá ṣe kọ̀fẹ́ òògùn tó máa ń dáǹkù lára. nígbà àwọn kan sọ pé àwọn ni àwọn ni no àdébì bọ́ sí ọlọ́run ní rárá kìí tèsìn ẹni abẹ́rẹ́ gbé ìsálà wálé lọ́wọ́ ó ti ní àwọn mọ̀kọ̀wìmọ́ọ̀t mọ̀kọ̀wìmọ́ọ̀t tẹ̀sí wà tá a ti dá máa tẹ́sẹ̀ ni ó fi ṣe pẹ̀sẹ̀ lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni mọ̀kọ̀wìmọ́ ibú náà máa ń bẹ lára ìṣọ́lẹ̀ ọ̀dà akọ́ ọkọ́ lọ kọkọlọ kọkọlọ sì nànà kọkọlọ di ìsìlànká fún ọ hmm. kọkọlọ lọ sọ ògùnà ntí òní jẹ fún ẹ. orí ikú òsì lára ṣe kò lè jíṣẹ́. àbí. ìfọwọ́ náà sàn bẹ́ẹ̀ lè lè lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ náà. àmọ́ ìwà ìgbìyànjú rí ni bẹ́ẹ̀ gbìyànjú rí. wọn ní jẹ́ bí òṣìṣẹ́ ni kò ṣiṣẹ́ ó ti rẹ̀ wò. ẹ̀yin náà gbọ́ yẹn. ibi ọ̀sẹ̀ ló ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ tó ó ti wẹ́tẹ́wẹ́tẹ́ kùnà ni n ti pẹ́ ẹlẹ́tí bẹ́ẹ̀ náà lórí ìwé náà kò fẹ́ tẹ́lẹ̀ ẹ̀kọ́ máa yàn. wọ́n wá ní ẹ̀yìn èèyàn ẹ̀yẹ̀ ní àjẹ̀nújàre ẹ̀ máa àwọn èèyàn lé mà. wọ́n wá sọ yí pé. òun mi náà ní àwọn ọ̀gá tí lò wọn. àwọn àwọn àwọn náà ó lè wo olùmọ̀ àgbàpọ̀ yẹn ó lè gbà ń tòótọ́. wọ́n ní rọ́bàdà wọ́n pọ̀ lọ́wọ́. ọ̀bàlẹ̀ sàmọ́tà àbádùnà bíbá abí. wọ́n ní ọlọ́run àwọn jàǹfààní ara àwọn láyè àjànú làwọn lọ́wọ́ ìdí àwọn fẹ́ dé táwọn ò lè débẹ̀ lójú lásán àjànú táwọn débẹ̀. wàlájínà àjálànà lẹ́bí àjálànà. báàdùn náà nì báàdùn náà bàbá Fẹ̀sẹ̀ntẹ́ àbábọ̀nà bí bàbí. Àwọn èèyàn ní sọ̀tẹ̀ lọ́wọ́. Ìgbàgbọ́ ń bọ́ lápò mọ nìyẹn ni. Àjẹ̀nú náà ti sọ̀tẹ̀ ń bẹ̀. Àwọn èèyàn sọ pé àwọn lu àjẹ̀nú. À ń gbádùn Gbogbo orí ibú tí wọn fẹ́ ṣe àwọn àjọ wọn ṣe. Àwọn yóò ṣe ní wọn bá àwọn yóò sọ ọ́ dẹ́ntẹ́ àwọn náà ní kọ̀ǹtró ẹni tó lọ ẹ̀jẹ̀ láyé káyà má bàtẹ kẹ̀kẹ́ yìí. àjẹ́ ló jẹ́ fún mi. ìgbàlódé náà. akáwọn kan ma. ìgbà yé ò tí ì dàgbà yìí. ìgbà. tí èyí mẹ́ta tọrọ lórí ẹgbẹ́ lórí dubai. akáwọn kan ma. ní àwọn babaláwo ti mọ̀ jẹ́rùjẹ́rù pé kòkò tí bá ń fi ẹyìn ẹyìn mi máa fọ. ọlọ́ọ̀bù akọrù. a náà ń gbà pé nítawọn ń ṣe yẹ eré ibú rẹ̀ tí yìí máa padà hàn ló màkà yìí wọn náà gbà bẹ́ẹ̀. àwọn òsì pé àwọn òsì tó ní gbẹgbẹ búba yìí ti wọn o. àwọn ẹwẹ́ kan á ń jà nù sẹ́ ìkànkà bá a mọ bá a fi bẹ̀ ẹnìkan jà sóko ẹ kọ́mọ́mọ́ ní oko máa kójú ọ̀fọ́ nkankan ní àtàkùn ìṣe o. kíkà ẹ̀kọ́ dà orí ibu rẹ. wọ́n jẹ́wọ́ pé orí ibu làwọn bá bọ̀ ọ̀bẹ. sàǹtà bá dùn náà bí bá a dín. mo máa wá sọ fún àǹkan wọ́n ní wọ́n gbà lájú wọn. ọ̀làjìnà àjàlánà lẹ́bí ajá ìṣàlànà. àwa lò tán ìgbà ìgbà àwọn tó dábàá wọn àwọn lò tán ẹ máa gbọ́ nǹkan o ẹ máa gbẹ́jọ́ tí wọ́n rò kẹ́yìn o ìgbà tí ọjà táwọn àwọn lò tán kí ni wí yẹ ọjọ́ ọkùn ọ̀kọ̀ yẹjọ́ kan kí ni wí yẹ ìyẹn ni pé gbogbo nǹkan ọkọ̀ máwọn lórí ire náà làwọn rí ọkàjọ náà bẹ̀ náà gbà nínú ẹni tí ọ̀pọ̀ nǹkan kan máa ò lè fi ọ̀nà àjànú rí nǹkan àlẹ́bí àjálìta lànà nítorí láwọn ó ṣe láyé náà làwọn ṣe náà wá ṣe tán wọn á dákẹ́ wọn tó jẹ́ fọlọ́ pé ẹgbọ́n gbogbo rẹ̀ táwọn dẹ́wò náà lábẹ́ kádàrá rẹ̀ náà ní. Ibi ọkọ máwọn náà míì bó arúgbó a máa sanwó tí àjànú rọ ebó tó rí mú kádàrá àrùn náà gbé wá. wa ni. fi wá Ọlọ́run ní wá Ẹ máa lọ khalidina fiha ẹ̀ sì ní í pè bẹ́ẹ̀ láyé. Ilà máa ṣá àlọ́. Àti pípò tí ọlọ́run bá fẹ́. Ẹ máa gbọ́ o, àti pípò tí ọlọ́run bá fẹ́. Ànábì wa túbọ̀ àwọn sọ̀hábà, àwọn sọ̀hábà túbọ̀ àwọn àlùfáà, àwọn àfáà wa ń tu tu tu wọ́n ètò fáwa náà wípé ntọ́lọ ń sọ ńbẹ pé yí lá máṣá là kéré ó pònú náà o. ṣẹgbọ́. Hmm. ṣùgbọ́n iná kan ń bẹ wọ́n ń pè ní sámúárìrà. sámúárìrà. ẹ máa ń bẹ nínú ná gàtí òkú sámúárìrà àti pé wòye sábà wọ ohun dàrẹ́tì wọ́n máa ń pè ohun dá àwọn ará náà padà sínú iná padà ni. tí máa ń pariwo pé iná ipò ọlọ́run ẹ̀kọ́ ń pò nínú iná tí wọ́n wà ẹ̀kọ́ lọ sámúárìrà. tí máa ń débẹ̀. Ah, wọ́n máa tọrọ náà kì í padà sí iná àtàkọ́kọ́ iná àtàkọ́kọ́ iná àtàkọ́kọ́ ni ọmọ ńlá ní ọ̀là àwọn àwọn ilé àwọn ilé ọ̀dà ilé ọ̀dà ilé ọ̀dà ilé ọ̀dà ọ̀. láìlá ìlànà. wọ́n ní tùbọ̀ ilé amọ́sá alábẹ́lá ọmọ ìyẹn tó ọ̀sọ̀fà lẹ́yìn ṣe káàlì bí ọ̀bí ha. ilé amọ́sá alábẹ́lá ọmọ ìyẹn pé wọ́n pariwo pé ah, ọlọ́run jẹjọ́ ah, wọ́n á lè hùn tiẹ̀ ọlọ́run má jẹ́ àgọ́ kankan bẹ̀. amina amina. ẹ dàpọ̀ ẹ̀jẹ̀ agbẹ́rẹ́rọ̀ ẹ̀jẹ̀ agbẹ́rẹ́rọ̀ nta abádébẹ̀ ni wọn ti bá ń lo lòkulò ti ń lo lòkulò wọn yà ń lo ahọ́n àbí ń lo ojú àbí ń lo jínà àbí ń lo ẹ̀kọ́ nǹkan mọ́ra wọn tí wọ́n bá fi awọ ọpọlọ wọ́n bá fi awọ ọpọlọ sí àdánwò fún wọn ń gbólọ́hùn orí ẹ̀yìn ní ọ̀pá wọn ìkíní kan dandan tọmọ kankan kó jọ tọ́wọ́ hmm. àkójọ tán ni àǹjànú ti wá bá a lọ fi ṣiṣẹ́ àǹkan nìyẹn ah. yóò kọ́kọ́ kó jọ ẹ̀yìn ọ̀ká ẹ̀yìn ìṣèbẹ́ ìlú ọ̀ká àti gbogbo gàbúgàbú ìfúnra ṣetán yà á lọ ra àǹtítì àǹtítì òǹkìtì kan ní àǹtítì òun ò tiẹ̀ burú ju àwọn tí wọ́n gbé òun oníṣẹ́ba <laughs> ti gbéra òtútù. wọ́n lóun bànújẹ́ lòun tiẹ̀ èyí yóò fi wá tó tó yọ ọ̀sà lọ sọ́sálánga. sáájà tí inú bá ń là. sọ́sálánga àǹjẹ̀nú àkọ́wọ́ bẹ̀ pé ṣé tiẹ̀ ti ta báyìí ọlọ́mú ikọ̀ ọlọ́run obìnrin ilé ìgbẹ́ àwọn ọ̀dọ́ bọ̀ dààmú ẹni tí oníkàwọn dààmú kó lè rò pé tiẹ̀ ti tiẹ̀ dáa kíkẹ́ lè bá ọ. àkànnù àkànbẹ kò ní di kó pe àǹjẹ̀nú ta ara ẹ̀ làǹjẹ̀nú wà. yóò kà máa tẹ̀lé ojú náà nígbè tẹ̀lé ara ẹ̀ lọ́wà. àkànnù ojú nǹkan kan ìwọ ń bẹ lójú wọn bí wọ́n ti máa bẹ lẹ́nu ìdò tí máa tún sí nǹkan tí máa tí máa fọ ojú nǹkan tí máa bà nǹkan jẹun. Hmm, hmm, hmm. sọ̀rọ̀ ni wọ́n ti ń bẹ lójú tiwọn náà yóò máa fẹ́ di ẹ̀ tí wọ́n fẹ́ bàjẹ́ bí ọmọ lójú ni o bí ọhọjú ma ni o bí ọrànjú ma ni o so akanu ìfihàn tí a ń bá náà tí a ń bá wọn àtàwọn tí a tún gbà wọn gbọ́ àtàwọn tí a tún gbà gbọ́ tó gbà pé kò sí bí òfin rí ìlú wọn bàjá rè. إن ربك إن ربك عليم حكيم عليم إن ربك حكيم عليم. dájú ẹjọ́ ọlọ́run bá rẹ̀ akíìmù ní ọbẹ̀ ọ̀jọ̀gbọ́n ni ọmọ nǹkan yẹ kálukú àlímù dẹ̀ ni ó ní màá wíwọ̀ rẹ̀ ẹgbẹ́ bí a máa ń sọ báwọn yẹn pé àní a máa sàánú àmì máa sàánú tí ó kò bá yànjọ ọlọ́run nínú bá tó bá fi kàrà ìkàrà sàánú ọmọ nìkejì bí a ah, ọlọ́run wa ọlọ́run fi pé alẹ́ bá rí o sì ń ṣe báyìí tó sì jẹ́ pé ọlọ́run sì pé ẹlẹ́làánú o ah, sì wá ń ṣe ní báyìí ah, sọlọ́wọ́n bọ̀ wọ́n á sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ọlọ́run mà pé nítorí yẹn nìyẹn ẹ̀ àánú ọlọ́run ló tó kú lé mọ báwọn. ṣáájú rẹ̀ wọ́n jèbi ọ̀gá ọlọ́run pé ọlọ́run jẹ gbádùn ọlọ́run fún ẹ láàfíà ọlọ́run sì forí wá tán tó lára ní ànájà náà ẹ̀rọ wá wa fẹ́ ìyàwó àwọn ń rọbí lọ́wọ́ wọ́n lè sọ fún àwọn yìí pé operation àwọn ò sì fẹ́ operation àwọn ò fẹ́ kó bí ní operation yóò wọ́n yẹ pé operation ni pé ó sì rọbí rọbí ẹ̀rọ àmọ́ àmúná ní mọ́líkà ní akéwì kankan fún un bàbá bẹ ọlọ́run ọlọ́run bá ní sí lọ́n sí rọrùn wa délé mi wa dúpẹ́ ó ní wọ́n bí nírọ̀rùn ni. alhamdulilayi rabbil alamin. ó fún èmi ní odidi owó owó tí ọba ná sórí àrà ẹyin corporation ọwọ́ fún ọ̀rẹ́ mi náà ní odidi owó láti dúpẹ́ fọlọ́run. àná ni rọ̀mùdánà di ìdajì àná ńlá téèjì ìjókòó ilé ọ̀sán ti dé ẹ máa wulẹ̀ pé a kúrò ní wọn ti fi jókòó yìnyín àbí ẹ wò ẹ wò bí mo ti wò dáná nù nígbà wọn tó kébìnrin náà tó dé wọn ti tó kalẹ̀ wọn ti lo tó pé ẹ méjì àfẹnusọ fún wọn pé àtúbà ẹjẹ àtúntún wọn kọ́kọ́ rí àmọ́ nígbà tí gbogbo wa ń rí kò kò làkẹ́ ọ̀sán fún wa pé kò dáa làkẹ́ ọ̀tà kò. àfẹn tó sọ pé à òun náà ti sọ pé ẹ máa jókòó báwọn bó ti pé ẹ máa jókòó múnà bàbá yẹn bàbá lóyún yẹn ò fi sọ dárí sọ láti máa nú. òun náà bá gbóná sì jẹ́ pé láyò àwọn ẹni yẹn tá a dá láyò wo sọ̀rọ̀ lánàá àwọn sọ̀rọ̀ náà ti tó kalẹ̀. nígbà wọn á fún èmi mu yà làákàyè tèmi nìkan àti àtakò làákàyè gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. bàbá ti pé lọ́dà náà lọ́dà labajọ wo labajọ sún sún síra wọn ni ẹnìkan wá sọ fún wa pé ẹnìkan ló múra yìí wá o pé ẹnìkan ló mú torí pé bíyẹn bá ṣe ń tí ọ̀dà tẹ ẹ bá pariwo rẹ̀ àbùsí ni kó ṣe ń tọ́ da kẹ ẹ ráàdì màánú. àbúrò náà ní bàbá ẹ̀sẹ̀ rẹ̀ àfàjá náà sì ló múra wù wá lódodo ń gbẹ dé wọn ní gbogbo jama ni ṣùgbọ́n nìkan náà kọ́kọ́ sọ làkùtò kò báyìí àná nǹkan náà ni o àná náà wàá ní ẹrú ọlọ́yin wá sọ̀ńtọ́sọ ní pọ̀síìrì jọ́kìjì ló wá dúpọ̀ yìí gbogbo abẹ́ ìta ti fún ọ lánàá àtẹnitọ́ wà àtẹnitọ́ wà sẹ́mu kó ṣe kí ni yẹn sẹ́mu hàn nìyẹn. ìkẹ́kẹ́ sọ̀rọ̀ lánàá náà sẹ́kùnì nìkan ni ó hàn sí tí mo fi inú àwọn làtọ́ ká máa ma jẹ́ manuel yìí ni ó lọ sọ ká máa ma síta sẹ́ẹ̀dì ìyàbó ń yìí ooru ni mú wa ń bẹ̀. a kò ní kí wọ́n ṣe wọ́n ní wọlé nkìlì. àwọn ọ̀dẹ̀ sọ àti wákàtí òbí afáàmì àti àfẹ́ǹtìtì dubai àwa ń sọ̀rọ̀ àwa ní fílì ìgbádùn lánàá máa wò pé à nígbà tó kò fi ń wá máa wò pé à sáàlì ọ̀sẹ̀ débẹ̀ àfikọ̀ sẹ́ńtà orí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ànàlọ́ bọ́ sẹ́ńtà kan yẹn yẹn. ó yẹ kàrí gbà náà ẹ o kò rí kàrí ọ yẹ kàrí ní ìfẹ́ ọwọ́ àjọ ọkà kàrí ní ìfẹ́ nígbà wà bẹ̀yẹ àwa súnmọ́ bí ọmọ náà wà wọnú ara ọmọ bó ti náà gbé ẹ̀dẹ̀ máa wò ó inú kàkọ́ ọlọ́run gbogbo orí kálukú wa náà ọlọ́run ti súnmọ́ àníyẹ́ o. arákùnrin náà tó wá dúpẹ́ yìí ìyàwó rẹ̀ àtọ́mọ́ rẹ̀ yìí jẹ́ wọn bá gbàlíkà o. èyíkéyìí ìṣòro ní ìmọ̀jọ pàdé ẹ̀ mọ́. ọkùnrin wa náà ta ewu ẹ̀ ti nǹkan tí mo dá mọ̀. tí ọba ti wá tó pé kí n máa ṣe ọ̀sẹ̀ sí ọ̀sẹ̀ òjọ́ dọ̀tí àkùnrin bá ń kankan. ọlọ́dọ̀ kọ́nà pé òun ti gbàdúrà tí àwọn bàbá ṣe òbí ó ti dùgbẹ́ hàn ní. ẹ ọlọ́run bá ń dúpẹ́ bò náà. amina. wà á sọ ọmọ yẹn ní àfa. dọ́kítà bẹ̀rẹ̀ sí láàfa. kúndé bẹ̀rẹ̀ sí láàfa. kó wá dìkan dáadáa pé ǹjẹ́ òbí bì rẹ fẹ́ há pẹ̀sìlì mọ́ lọ́nà ọ̀sán náà tí mo ní kọ́ bá ń sọ fọ́ lọ́run tí mo bí ọlọ́run àtijọ́ náà sì lọ̀rọ̀ mi fi hàn òun sí. bàbá ọmọ bá ń sílẹ̀ fún un àtẹnudọ̀ kan náà gbogbo ẹ̀ka aláboyún náà wá tí ah, à ń fi dùgbẹ̀dùgbẹ̀ ọlọ́run sáà sọ aláyọ̀. wọ́n á sọ̀kalẹ̀ ilé ìtọ́rọ rè ìtinú ọ̀bọ máa ń dùn ẹ̀rín tó fi afọ alówó ń bí ọlọ́run gbọ́ kankan náà ní ọlọ́run ọlọ́run. àti ibòmíì náà lóyún sí ìfoyún ti yà gbogbo wa ní ìsìn kò sẹ́ni tí kò sí. àbúrò àwọn ẹlẹ́sìn ìgbẹ́ka lọ́dọ̀ ọlọ́run tó fẹ́ fẹ́. dáàni ọmọ afẹ́mi ti nǹkan bú lọ pé òṣèré báyìí ọlọ́run fẹ́ ọlọ́run gbogbo ń pẹ́ àfẹ́ panikọ́. ibi ká fẹ́ nǹkan ṣe fún wa. àwọn kan bẹ́ẹ̀ ní àyè tó ń bọ̀ lọ́rùn ìṣe bá ní sọ ní láyọ̀. àwọn tó àbá ọlọ́run fẹ́ sọ wa.